إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألم الله أترى صلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسواج إن شاء الله lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú alkùránù karim látinú suratul mu'minun aya 102 أعوذ بالله من الشيطان الرجيم ومن فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قال الله سبحانه وتعالى قل فمن ثقلت موازينه tó bá di jọ ń gbé ní alkiyama àwọn tí òsùnwọ̀n ṣẹ́ wọn tó bá tẹ́wọ̀n fa'ula'ika umul muflihun àwọn tí ó jèrè níwájú ọlọ́run ọba ni wọ́n mọ́n kọfàt mawazinuhu àwọn tí ó sùn iṣẹ́ wọn tó bá fúyẹ́ فأولئك الذين خسروا أنفسهم أما تشوفوا ميارا في جهنم خالدون ثم بنوا إن جهنم لبري تلفح وجوههم النار إنهم جو وجوه وهم فيها كالحون بين إنيه yóò ma bó awojú wọn tó ṣe wípé gbogbo eyín wọn yóò di nǹkan tí ó gan mọ́ra wọn eléyìn ni tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ nípa àwọn èèyàn tí òsùnwọ́ṣẹ́ wọn tó bá tẹ́wọ̀n àti àwọn tí òsùnwọ́ṣẹ́ wọn bá fúyẹ́ so ló fi jẹ́ wípé ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ ṣiṣẹ́ láti rí wípé òsùnwọ̀n ṣẹ́ wa ó tẹ́wọ̀n ẹni tí òsùnwọ̀n ṣẹ́ rẹ̀ bá tẹ́wọ̀n òun lẹni tó jèrè ṣùgbọ́n ẹni tí òsùnwọ̀n ṣẹ́ rẹ̀ tó bá fúyẹ́ ẹni tí ó lose nínú òwò tó wá ṣe láyé onírú èyẹ̀ bẹ́ẹ̀ so ló fi jẹ́ wípé n tó pàtàkì púpọ̀ òní ká mọ̀ ń ta wá ṣe láyé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wà máa kọlọ́kùtù jìnnà wal insa illa àwọn àlùjànnú àti àwọn èèyàn ọlọ́run ọba lóhun ò lásán bí o bá ń ṣe kí wọ́n lè ṣe ìjọsìn fún òun ọlọ́run ọba subhanahu wa ta'ala ma orídu min omi rizqin wa ma orídu ayòtò imun ọlọ́run ọba ní ìfẹ́ àrízìkí kan lọ́wọ́ wọn bákan wọn ní ká fún mi lóúnjẹ inna allah ọba òun lọ́ba tí ṣe àrízìkí òun lọba tí í ṣe àrízìkí ọba tó ṣe wípé zulkowa òun náà ni ọba alágbára almatin ọba tó dé ògbóngóró níbi ìròyìn rẹ̀ so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ kí n kálukú wa nǹkan tí a wá ṣe lórí ilẹ̀ ayé ẹlòmíín tí òun rò kó ń wá ṣe lórí ilẹ̀ ayé òun náà ni kó ń gbádùn ayé òun kó ń kówó jọ kó ń kó ọrọ̀ jọ kó ń kó obìnrin jọ kó ń máa ṣègbádùn káàkiri ọtí múmu tẹ́tẹ́ títa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtẹ́lómi rò kó ń wá ṣe lórí ilẹ̀ ayé ni ṣùgbọ́n ẹni tó bá ka alukur'an karim dáadáa yóò mọ̀ wípé ta wá ṣe láyé òun náà ní ká sin láwọn ọba gbogbo àwọn nǹkan yòókù secondary ni ọlọ́mọba sọ ọ́ ní sísọ tí ó sì rújú bẹ́ wọ́n máa kọ̀lọ́pùtù jìnnà wọn ìsà ìlà àrùn ní ìdáhùn àlùjọ̀nù àti àwọn èèyàn fún kankan bí o bá ń ṣe wípé kálí wá sí ìmí ọlọ́run ọba ma orídò mi ni omi rizqi wọ́n ma orídò ayùtàrímọ́n ní ìfẹ́ lọ́dọ̀ wọn àrídì kíkà bẹ́ẹ̀ ni ní ìfẹ́ lọ́dọ̀ wọn ìpínkà fún mi lóúnjẹ ìnàlá dájúdájú allah tí í ṣe ìjẹ́mú zurkuwa ọba alágbára almati ọba tó dé gbogbo níbi ìròyìn ẹ̀ faman sakulat mawazinu àwọn tí òsùnwọn iṣẹ́ wọn bá tẹ́wọ̀n fáwọlá ikọ̀ olùmọ́fìlì hron àwọn tí wọ́n jèrè mú tó túnmọ̀ sípa agbọ̀rọ̀ ṣiṣẹ́ nítorí kí ó sùn wọn ṣe wá tẹ̀wọ̀n ẹni tí ó ṣiṣẹ́ the fact kó jẹ́ ọmọ àfá àbójọ́ ọmọ ẹni ọlọ́run kò gbálẹ̀ o ẹni tí ó ṣiṣẹ́ the fact pé ó jẹ́ ọmọ ànábí ọlọ́run ọba kò ràn án lọ́wọ́ àbójẹ́yàwó ànábí ọlọ́run ọba kò ràn án lọ́wọ́ àbókójẹ́yàwó ẹni ọlọ́run kò ràn án lọ́wọ́ ọlọ́wọ́ bá jẹ́ ká mọ gbogbo àwọn àpèjúwe yìí nínú alkur'an karim anabi nuh alayhi salatu wassalam ẹni ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ ni anabi ọlọ́wọ́ bá ní lára àwọn anabi tán fi ní kó jùlọ ni anabi nuh alayhi wassalam lówà ṣùgbọ́n rẹ̀ ó jẹ́ ọ̀tọ̀ ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ náà ni anabi lóòtù alayhi salatu wassalam ìyàwó tiẹ̀ náà ó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ló fi ní dọ́rọ̀bà allahu masalan lílẹ̀dínà káfọ̀rù mura'ata nuhin wa mura'ata lùkọ́ ọlọ́run ní àpèjúwe ló ń fi kalẹ̀ fáwọn tó كانتا تعبدين من عبادنا صالحين àwọn méjèèjì ìyàwó ni wọ́n jẹ́ fún ẹrú sí wọn dáadáa méjì fọ́kànnàtà hùmá wọ́n jàmbá wọn wọn bá wọn ṣe ẹ̀sìn bá ṣe ń ṣe ẹ̀sìn wọn juwọ́lẹ̀ fún nǹkan tí àwọn ànábí wọ̀nyí mú wá fọ́lámi ogun ni ya wọ́n máa sọ fún wọn tó bá lè jọ́gbé ní alkiyama ipé ẹ̀yìn méjèèjì ẹ máa wọnú náà lọ anábí ọlọ́wọ́ba ni wọ́n à rí àwọ wọn dáàbòbò níbi ìyà ọlọ́wọ́ba subhanahu wa kiri khaffat mawazinuhuma òsùnwọ́n ṣẹ́ ìyàwó méjèèjì ó fẹ́lẹ́ ó fúyẹ́ kò lè òsùnwọ́n ọkọ wọn tó jẹ́ ànábí ọlọ́run ọba kò ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ọmọ bẹ́ẹ̀ ni bàbá ọmọ tí ó sùnwọ́n rẹ̀ bá fúyẹ́ kò sí nǹkan tí bàbá rẹ̀ lè ṣe fún bẹ́ẹ̀ ni ọmọ bàbá tí ó rẹ̀ bá fúyẹ́ kò ààrẹ ilé yìí lára anábì nú alayhi salatu wassalam àti ọmọ rẹ̀ tó pé ọmọ kò gbà wá sí bàbá rẹ̀ bàbá bọ́ ọmọ sọ̀rọ̀ ọmọ ṣorí kunkun ó tẹ̀lé ìlànà àwọn ẹni parun ara pẹ̀júwe iná lára anábì ibrahim alayhi salatu àti bàbá rẹ̀ ọmọ jẹ́ ni ọlọ́run ọba lára àwọn àgbà nínú àwọn ànábí ọlọ́wọ́ ọba nínú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ni ànábí ibrahim alayhi salatu wassalam ló wà ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí kò ràn bàbá rẹ̀ lọ́wọ́ kò ràn bàbá rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ànábí wa muhammad sallallahu alayhi wasallam àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ìkíníkejì náà méjèèjì ọmọ náà ni wọ́n gẹ́gẹ́ bí anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fi nílẹ̀ àwọn nǹkan wọ̀nyí òun ló yẹ kí awò òun ló fi jẹ́ pé àyà tó ṣíwájú ọlọ́mọba ní fàyídànú fi kàfẹ́ sóò tó bá di pé wọ́n fa fèrè sínú wo àǹsà kò sí tó ń jẹ́ bàbá mi àbọ́mọ́ mi fálá ànsá bàbá ìnáhùn yawma ìdín kò sí tó ń jọ́rọ̀ mọ̀lẹ́bí jọun wala yatasaalun bẹ́ẹ̀ ni wọn nílé máa bèèrè lọ́wọ́ ara wọn ká máa fira wọn bèèrè lọ́wọ́ ara wọn kò sí tó jọ torí pé kí ni faman sakulet àwọn tí ó sùn wọn ṣe wọn bá tẹ́wọ̀n fàúlá ìka owó ni mo fi hùn àwọn tí ó jèrè nù tó sún wọn ṣe bàbá bá tẹ́wọ̀n bàbá ó jèrè tí ó sún wọn iṣẹ́ ọmọ bá tẹ́wọ̀n yóò jèrè tí ó sún iṣẹ́ ọkọ bá tẹ́wọ̀n yóò jèrè tí ó sún iṣẹ́ ìyàwó bá tẹ́wọ̀n yóò jèrè ṣùgbọ́n wọ́n mọ̀ tí máa wà ọ̀dí inú ẹni tí ó sún wọn rẹ̀ tó bá fúyẹ́ fa ulaika alladhina khasiru anfusahum àwọn tán ṣòfò ara wọn nù fi jahannama khalidun wọ́n ma bẹ́nu náà jahannama lọ́gbìrì tó bá ṣe pé ìtẹ̀wọ̀n ṣẹ́ wọn àbí ìfúyẹ́ ṣẹ́ wọn tó bá ṣe pé ó wà rántí ká máa bẹ́nu náà jahannama lọ́gbìrì tó bá ṣe pé tó lẹ́wọ̀ rántí náà ni wípé kán jíyà náà fúngbà díẹ̀ kan kúrò ń bẹ́ wọn ó kúrò ń bẹ́ so eléyìí nǹkan tó clear ni bàbá kan ò lè ran ọmọ kan lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́mọ kan ò lè ran bàbá lọ́wọ́ ọmọ tí bàbá lè ràn lọ́wọ́ òun lọmọ tó ṣe pé òun gan fún rẹ̀ iṣẹ́ rẹ̀ tẹ̀sùn wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wá lè pọn lé pẹ̀lú pé kí ni ó gbé ga kó dáa pọ̀ mọ́ bàbá rẹ̀ tíṣẹ́ wọn tẹ̀wọ̀n iṣẹ́ tiẹ̀ náà tẹ̀wọ̀n ṣùgbọ́n iṣẹ́ bàbá tẹ̀wọ̀n ju tiẹ̀ lọ ọlọ́wọ́n bá subhanahu àwọn ọmọ wọn náà wá bá wọn gba ìmánì alhaqna bí ìbúrúyàtàwù ọlọ́run ní àwọn ọmọ wọn yìí àáfi lépa bá wọn wọ́n máa alatna ohun min amalihim min ṣeyi àwọn ọlọ́run ọba àní dín kankan kù níbi iṣẹ́ wọn àní dín kankan kù níbi iṣẹ́ wọn torí pé kí ni wọ́n gba ọlọ́wọ́ ọba gbọ́ báwọn òbí wọn náà ṣe gbọ́ ọlọ́wọ́ ọba gbọ́ ànídí kù níbi iṣẹ́ wọn wà máa alátnáhùn min amalihim min shay'in ọlọ́wọ́ bá ní ànídí kankan kù níbi iṣẹ́ wọn so eléyìí sọ fún wa wípé kálukú wa gbọ́dọ̀ gbìyànjú àti ṣiṣẹ́ ká báwọn kan ṣe máa gbàtànjẹ nínú àwọn tí wọ́n fira wọn ti ṣe àtàsọ́wò wọn á ní ṣe wọ́ àwọn òun ni ó ṣípe àwọn ṣéwù ní ó dẹ̀ fi ẹ̀mí wọn balẹ̀ ó lè lójú tó bá ti róhun òní wọná ẹni tó bá jọmọ lẹ́yìn wọn iná ò tọ́sírú èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ní pẹ́ nìyí ó ṣe làákàyè ni ó rẹ̀ jẹ́ni tó ṣe wípé ẹ̀sìn yé kò ní sọ orú gbólóhùn bẹ́ẹ̀ torí pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó bá ní agbára àti mú ìyá rẹ̀ wọ aljanna yóò ṣe tó bá ní agbára àti mú bàbá rẹ̀ wọ aljanna yóò ṣe bẹ́ẹ̀ náà ni anábí ibrahim alayhi salatu wa salam bẹ́ẹ̀ ni anabi nuhu alayhi salatu wassalam tó bá lágbára àti mú ọmọ rẹ̀ wọ aljanna yóò ṣe àbíyàwó wọn ṣùgbọ́n lágbára eléyìí torí pé tó lè mú wọn darapọ̀ mọ́ àwọn ọmọ wọn ọkọ wọn bàbá wọn òun ni kí ìmánì kó máa bẹ lára wọn kó jẹ́ nǹkan tó ṣe pé yóò kọlifáì wọn gẹ́gẹ́ bí tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ nínú ayà tí a kàyí ipi wọ́lẹ̀dí na ámànú àwọn tàbí ọlọ́mọba gbọ́ wàtàbàátuhum zuriyatuhum bi imanin àwọn ọmọ wọn náà wá tẹ̀lé wọn nínú gbàgbọ́ wọ́mọ́ alatináhù mi na àmẹ́lì ìmì iṣẹ́ yìí a ní dí wọn kù níbi iṣẹ́ wọn a sì ń kálukú lẹ́sàn iṣẹ́ tó ṣe kó ló mẹ́rẹ́ ìbí máa kásàbàrọ̀ nínú kálukú wọ́n fi dógò fún iṣẹ́ tó ṣe so ló wípé àárín yìí ó pàtàkì púpọ̀ tí èèyàn bá jẹ́ni tó ní àgbọ́yé ń pa ẹ̀sìn ẹ̀wọ̀n bá ni ó mọ àgbàtàn jẹ́ máa ìwọ̀nba yóò máa kó sí páńpẹ́ àwọn òkúrò àwọn èèyàn àwọn òkúrò èèyàn tó ṣe pé wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà ní orúkọ wípé àwọn ó ṣìpẹ̀ wọn ní orúkọ ipa àwọn ó dúró fún wọn tó bá dé jọ́ngbèndé alkiyama ló fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún ọmọ rẹ̀ fatima rọ́díyàlláhu anha ó ní ya Fatima ìrẹ Fatima rẹ̀ máàlì iṣẹ́ dáadáa dọwọ́ rẹ̀ fa inni la ughni anki minallahi shay'a torí pé kò sí ìrànlọ́wọ́ kan tí mo lè ṣe fún ẹ ìrànlọ́wọ́ yóò máa wúlò nígbàtí èèyàn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹni tó jẹ́ olùgbàgbọ́ òun ni bàbá ó lòun fẹ́ ṣìpẹ̀ ẹni tó jẹ́ olùgbàgbọ́ òun ni ọkọ lòun fẹ́ ṣìpẹ̀ ẹni tó jẹ́ olùgbàgbọ́ òun ni àwọn olùgbàgbọ́ ṣìpẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe yí pé kèfèrí ni irú èyẹ kò sí ṣìpẹ̀ kátá lè ṣe fún lẹ́ńkálukú wa la fi gbọ́dọ̀ gbọ́ àárín yíyé nǹkan tó pàtàkì púpọ̀ ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó jẹ́ fama sakulat mawazinu àwọn tó ṣe wípé ó sùn wọn ṣe wọn tó bá tẹ́wọ̀n àwọn ọrú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣe pé wọ́n jẹ́ almuflihun àwọn tí ó jèrè wájú ọlọ́run ọba gẹ́gẹ́ bí súra wa náà àwọn tó ṣe pé ó sun ọṣẹ́ wọn tó bá tẹ́wọ̀n fọ́wọ́ fi rí iṣẹ́ tó rọ díyà irú èyàn bẹ́ẹ̀ ìjàyé tí wọ́n máa jẹ òun náà ìjàyé ìyọnú wọ́n ò rí ìyọnú ọlọ́mọba látara pé kíní látara pé ó sun ọṣẹ́ wọn tẹ́wọ̀n ṣùgbọ́n wà á mẹ́mẹ́ ní hofat mawazinu ọlọ́wọ́n ní ẹni tí ó sun ọṣẹ́ rẹ̀ tó bá fúyẹ́ fọ́ ibi tí ó dé sí inú náà ni wà máa àdìrá kàmáhíyà ọlọ́run ní talofi ló fi ń ní àwíyà náàrùn hàmíyà ó ní tó ṣe pé ohun gbóná òun ni náà tí ó ń àwíyà so eléyìn ń sọ fún wa nípa pé ọ̀rọ̀ ìtẹ̀sùnwọ̀nṣẹ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó jẹ́ kí ó sùnwọ̀n iṣẹ́ wa kó tẹ́ kó sùnwọ̀n iṣẹ́ wa kó tẹ́wọ̀n abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó ṣe eléyìí ní ọrọ̀ torí pé ibi tí èèyàn ti lè rí gbígbé ìgbàwájú ọlọ́wọ́ bá kọlọ́ba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so ọ̀rọ̀ wípé èèyàn kan bàbá rẹ̀ àfáà ni ànábì ọlọ́wọ́ bá ní bàbá rẹ̀ ọkọ rẹ̀ ànábì ọlọ́wọ́ bá ní àfáà lọ́kọ rẹ̀ gbogbo eléyìí ò rẹ̀ kankan o gẹ́gẹ́ bí ọlọ́wọ́ subhanahu wa ta'ala bó ṣe fèrè lẹ̀ fún wa nínú alukur'an kẹrin ní kálukú lè fi rí gbé gbà òun ni ká ṣiṣẹ́ òun ni ká ṣiṣẹ́ torí pé ọlọ́run ọba jẹ́ kánà ìpè tó bá ti di pọ́n fọn fèrè sínú wo fáìdà ló fi kà fún sórí tó bá fọn fèrè sínú wo fàlà àǹfààbà bẹ̀yìnà hom kò sí tó wa ní ọjọ́ náà pé bàbá mi ẹ̀ máa ń mi rẹ̀ gbà mí ìyàwó mi ṣàánú mi ọkọ mi ṣàánú mi gbogbo eléyìí ò lè wúlò níjọ́ yẹn fala ansaba bainahum yawma idhin wala yatasaalu ọlọ́wọ́ba subhanahu wa ta'ala olúwa man khaffat mawazinu àwọn tí ó sùn bá fúyẹ́ fa ulaika alladhina khasiru anfusahum àwọn tó ni wọ́n máa bẹ bóyá gbére wọ́n ma bẹ́ẹ̀bẹ̀ lọ gbére tó bá ṣe wípé wọ́n ṣe kèfèrí wọ́n ma bẹ́ẹ̀bẹ̀ fúgbà gbọ́ọ̀rọ̀ tó bá ṣe wípé wọ́n ṣe kèfèrí ṣùgbọ́n wọ́n ṣe lọ́wọ́ ọba níbi àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n ma bẹ́ẹ̀bẹ̀ fúgbà gbọ́ọ̀rọ̀ tó ló jẹ́ pé a gbọ́dọ̀ tréní ara wa láti máa jìnà sí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá lóhun ò fẹ́ẹ́ ìtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá pa láṣẹ agbọ́rọ̀ tírẹ́nì ara wa láti máa ṣe má ní ẹ ibi tí àwọn èèyàn lọ nìyí ibi tí ọ̀pọ̀ àwọn èèyàn pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn sí lórí ojú ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni ànú ni wọ́n ọlọ́wọ́ bá jẹ́kẹ́lẹ̀ yíye wa ọlọ́wọ́ bá sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam wa in tuti akthara man ardi yudilluka an sabilillah ọlọ́run rí ànábì tó bá lọ ń tẹ̀lé ìfẹ́ nú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ ọlọ́wọ́ bá ló gbólóhùn aksara man fil ard èyí tó pọ̀ jù náà tó ń bẹ lórí ilẹ̀ tó bá lọ tẹ̀lé ìfẹ́ nú wọn nǹkan fẹ́ kó o ṣe tó bá ṣe kó ń lò ń ṣe yudilluka an sabilillah wọ́n á darí ẹ kúrò lójú ọ̀nà ọlọ́mọ ọba ni wọ́n á sọ ẹnu ni so ló jẹ́ pé àfáà tó ló ń jíṣẹ́ tí àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n jẹ́ kú iṣẹ́ tí àwọn ànábì ọlọ́run ọba tán gbé dání ẹni tó lóun náà wá ń jíṣẹ́ yẹ kò gbọ́dọ̀ fi ibi tí àwọn èèyàn lọ kó máa fi ṣe tí ó máa fi gáìdì ààrẹ tí ó fi máa gáìdì ààrẹ òun ni kí ọlọ́run ọba sọ kí ni ànábì wa muhammad sallallahu alaihi wasallam kí ló sọ eléyìí ó máa fi gáìdì ààrẹ ṣùgbọ́n kó fẹ́ máa wá ìyọnú àwọn èèyàn kó máa sọ nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ ọlọ́run ọba wọnú anabiwa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ fúnra ẹ̀ lórí eléyìí wa intuti aksara man fil ard tó bá tẹ̀lé yìí tó pọ̀ jù nínú àwọn tó ń bẹ lórí ilẹ̀ yòdìlú kan sabilillah wọ́n sọ ẹnu kúrò lójú ọ̀nà ọlọ́run ọba ni nínú àyà mi ọlọ́run ọba subhanahu wa ta'ala ni summa ja'alnaka ala shari'ati min al-amri ọlọ́ni tá a gbé lé ẹ lọ́wọ́ yìí ìlànà nìyẹn o ja'alnaka ala shari'ati min al-amr àti gbé fún ẹ shari'ati min al-amr ìlànà kan fattabi'ha ìlànà yẹn yóò tẹ̀lé wala tattabi' àwa alladhina la ya'lamun àwọn tí wọ́n mọ̀ tánrò pa wọn lè rìn ẹ́ lọ́wọ́ ń yọ ọba tó bá lọ tẹ̀lé fẹ́nu wọn tí ọlọ́run ọba bá dé wá bẹ́ẹ̀ wọn lè ti yà kankan kúrò fún ẹ o wa inna adh-dhalimina ba'duhum awliya ba'd mọ́jọ́ yẹ lẹ́nu àwọn alábòsí àwọn ọmọ náà àwọn èèyàn kéèyàn wọ́n mọ̀ rárá lọ́wọ́ ni wọ́n bá ti ń péjọ wọ́n ó jọ máa péjọ wa ba'duhum awliya'u ba'd wallahu waliyyul muttaqin ṣùgbọ́n wọn tí wọ́n páyọ̀ ọlọ́run ọba tó ṣe pé òfin ọlọ́run ọba làwọn fẹ́ dúró tì ọlọ́run ọba òun lolùdáàbò ògbó ti wọn ọlọ́run ọba òun náà ni ọ̀rẹ́ ti ti wọn òun làwọn ó mú ní ọ̀rẹ́ ni wọ́n mú lẹ́ni tí wọ́n ma gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n ma tẹ̀lé ṣùgbọ́n àwọn tó ṣe wípé wọ́n jẹ́ alábòsí tán tako òfin ọlọ́run ọba tán fi àṣàlú ìṣèlú ọ̀rọ̀ ìdílé tán fi ń gbọ́rọ̀ ọlọ́wọ́ bá dànù àwọn ẹnu mọ̀ràn ọlọ́wọ́ ni ṣùgbọ́n ọlọ́wọ́ bá sọ fún anábọ̀ muhammad sọ̀rọ̀lọ́ asálà ìpè ṣẹ̀rí àtàgbélé ẹlọ́wọ́ ò ní ó tẹ̀lé bákan sallallahu alaihi wasallam ó ní fọ́stẹ́pìn dúó déédé kàmọ́ umirta bá ṣe pẹ́ láṣẹ wọ́n máa ń tábà máa àti gbogbo àwọn tábà láwọn gba ẹ̀sìn tó mú wá in tó ń ṣàlàyé gbogbo yẹ ẹjọ́ dúó déédé fọ́stẹ́pìn kàmọ́ umirta wọ́n máa ń tábà máa kọ́ wọ́n láti ráwó ẹ̀mọ́ kọjá inna obi ma ta na basir ọlọ́run ọba ọba tó ṣe wípó ń rí gbogbo tí ń kálukú yí ṣe ní wọlá tẹ́rkánú ilẹ̀lẹ́rí na zọ́lámù ẹmọ́ fi sí ọ̀dọ̀ àwọn alábòsí èèyàn àwọn tí wọ́n rófin ọlọ́run ọba tán mọ́ lójú àwọn tí wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn ẹ̀mọ́ fi sọ́dọ̀ wọn torí pé kí ni torí wípé tẹ́ bá ṣe ìyẹ́ ó jẹ́ yìí wọ́lá tẹ́rkanu ilẹ̀ lẹ́dí na sọ́dọ̀mù fàtàmásàkùmù náà tẹ́ bá ṣe ìyànó ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó bá lọ́bọ̀ wa muhammad sallallahu alaihi wasallam ó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló bá gbogbo àwọn tí wọ́n tẹ̀lé e, ó bá wọn náà sọ̀rọ̀ sọlọ́wọ́n bá ní tẹ́lifáhù ojú ha òmùnà náà iná yìí ó jó gbogbo ara wọn tí gbogbo ẹ̀ tí ó wà gbẹ mọ́ra wọn bí ìgbà tá sun ẹran níná tí ẹran wá wá yí síta tí gbogbo ẹ̀ tí ó wà jóná bẹ́ẹ̀ ni ló ṣe máa ṣe fún àwọn tó ṣe wípé wọ́n bá jẹ́ ọmọ náà ọlọ́wọ́ bá kó yẹ̀wà ẹ̀yà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó wá rán wọn létí ó ní alamtakun ayati tutla aleikum lónìí ẹ̀ ń kábàámọ̀ wípé tẹ́ bá ti mọ̀ ní ẹ bá ti tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá ẹ bá ti gbọ́rọ̀ sí anábi muhammad sallallahu alaihi wasallam ẹ bá ti gbọ́rọ̀ sí lẹ́nu ẹ máa kábàámọ̀ kọlọ̀ ọba kó mọ́tàwákára wọn ó máa wípé tá a bá ti mọ̀ ní a bá ti tẹ̀lé ètí ànábì muhammad sallallahu alayhi wa sallam tó mú wa gẹ́gẹ́ bí tọ́lọ́mọ bá sọ ọlọ́ni wọ́n máa sọ yípe láwùkúnná nasma'u auna àkílù tó bá ṣe pá ń gbọ́ wá sí táwọn ànábì ọlọ́mọ bá ń ṣe fún wa ni wá sí tí àwọn oníwá sí ṣe لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب الصعيد tó wá ṣe pé à ń gbọ́ nǹkan táwọn oníwàásí ń sọ fún wa àbá tí ẹ ṣe làákàyè má kún náà fi àṣàábì sàírì àbá tíjọ́ mọ́ náà ọlọ́mọba ní fún àtàrà fún bizambihim wọ́n máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní ọjọ́ yẹn wọ́n máa jẹ́wọ́ fún àtàrà fún bizambihim fọ́sọ́ kan lé àṣàábì sàírì ṣùgbọ́n ẹ̀kọ́ ògbóró máa fọ̀sóf kọlẹ̀ àtàbí sọ̀rí àwọn ọmọ náà ìgbé jìnà sí ìkẹ́ ọlọ́run wa kó máa bá wọn bákanáà nínú àyà mi ọlọ́run ọba lóhun máa bèè lọ́wọ́ wọn wípé máa sàlàkẹ́kùn fi saqar kí ló sọ yín di ọmọ náà qalu lam naku bákan náà dúkìá wa nǹkan ní wa à ń fún àwọn aláìní bẹ́ẹ̀ wọ́kùn náà na kúrò máa alfa ìdí tí àwọn èèyàn tá bá ń fi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ṣe ẹ̀yẹ àwa náà máa ń jọ ẹni wọn àjọ máa ń sọ̀sọ̀kúsọ ń pọ̀ ọlọ́wọ́ bá ní àjọ máa ń sọ̀sọ̀kúsọ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ní wọ́kùn náà nù kàdínú bí yẹ́wò mi dì a máa ń sọ wípé kò sí tó ń jẹ́ ọjọ́ ọgbẹ́ǹde a máa ń sọ pé kò sí tó ń jẹ́ ọjọ́ ẹ̀san hátà àtànàlì yaqin títí ikú fi dé wá bá wa ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni fama tanfa'uhum shafa'atu shafi'in irú àwọn èèyàn bẹ́ẹ̀ kò sí ràn lọ́wọ́ kan tí ó wà dé wá bá wa kò sí sípẹ́ kan téèyàn kan ó sípẹ́ wọn bàbá mi àfáà ni ọmọ ànábì ọlọ́wọ́ ọba ni mí ọkọ mi àfáà ni mi ẹni ọlọ́run ni gbogbo ẹ̀fọ́ mọ́tàn fáwọn ṣẹfọ́ àtúnṣe àfihàn ìṣípẹ́ kan kò lè sí fún wọn torí pé wọn qualify ẹni tí ó qualify tí wọ́n ṣìpẹ̀ òun lẹni tí imani ń bẹ lára ẹni tí imani ń bẹ lára ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣìpẹ̀ fún ìṣìpẹ̀dẹ̀ ni yóò máa bẹ ní stages oríṣiríṣiri àwọn àmì ìbẹ̀ tó ṣe pé wọ́n ti jóná tí wọ́n jóná ráúráú ṣùgbọ́n ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala wà ṣìpẹ̀ wọn pẹ̀lú pé yóò ní kí ẹran ara wọn kó mú padà ní wíwù padà tí ó jẹ́ yìí tí ó lè fi tí ó lè fi ṣàǹfààní ṣùgbọ́n ó ti kọ́kọ́ jìyà aná lọ́nà kọlọ́ọ̀bà kó mọ́ kàwákú ló wọn ṣùgbọ́n àwọn nǹkan tí ẹni kò sí ṣìpẹ̀ fún wọn rárá torí pé kèfèrí ni wọ́n tá ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọba wọn máa gbá ní nílùú tiwa pàṣẹ mọ́ ń ṣe ni àwọn bàbá ti tiwa ìkẹta mọ́ ń sọ ni ní tí wọ́n dúólé lórí ni yóò rẹ̀ lóhun mùsùlùmí lò wọ́n dẹ̀ máa ka alukur'an fún yóò dẹ̀ máa fi àṣàlù yóò máa fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́mọ ọba dànù ó máa sọ ni bàbá alágbájá ìtẹ̀sọ yẹn ó tako tí ọlọ́run ọba sọ ìtọ́lọ́run ọba sọ ni a ní ẹmọ́ sọ yẹn fún mi ẹmọ́ ṣe wá sí fún mi àbá ẹbá ṣe wá sí fún mi ò ní gbọ́ ò ní gbà torí pé báwa ṣe ń ṣe láwùjọ ti wá ni ẹlòmíì gan yóò mọ yẹn gan yóò tún mọ jọrọ ẹ lójú a ní ìsìláàmù yìí wọ́n bí wa sínú ẹ̀ nìna bó ṣe wá dé tí ó máa sọ nǹkan míì fún wa bí ẹni wípé tó wá ṣí alukur'an tó jẹ́ tíra tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fi rán anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam in tó ń ṣe níran dẹ́nàdẹ́ tó ń pè lẹ́sìn yẹn bí ẹni wípé kùránì ó jẹ́rìí gbé whereas tamashi kùránì opposite tó ń ṣe lẹ́sìn òun ni kùránì ń sọ ṣùgbọ́n the same person yìí yóò lè máa yan gan yóò máa jọra ẹ̀ lójú àná bí àwọn sínú ẹ̀sìn yìí ni àfáànù owó ààrẹ rìn pé wọ́n gbé ẹ̀sùn ẹ̀sìn ṣùgbọ́n tó ń bẹnu tíra kọ́ ń ṣe kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa ẹlòmíì yóò di ọmọ náà látara ọba yóò di ọmọ náà látara fi ọwọ́ kékeré mú ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba ní fama irú àwọn èèyàn ẹni tó ṣe wípé olóhùn olùgbàgbọ́ ọjọ́ gbéǹde alkiyama ẹni tó ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣawẹ́wà tó ń sọ̀sọkúsọ ń pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ẹni tí ò kírun wákàtí márùn ẹni tí ò tọ́jú ọmọ òrukàn ẹni tí ò fáláìní ló ń jẹ ìṣìpẹ̀wó lọ́wọ́ fẹ́ ṣìpẹ̀ ẹ̀rọ àwọn èèyàn bẹ́ẹ̀ tó ṣe pé àwọn attributes ta kàkà ilẹ̀ yìí ló kún ara ẹni yẹn ló jẹ́ pé kálukú wa gbọ́dọ̀ wúra wa ká túnra wa ṣe ká má gbàtàn jẹ pẹ̀lú pé kí níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lọ nìyí gẹ́gẹ́ bí n ta kà sẹ́yìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala wa ìtù tí àkṣẹ́rà mọ̀ fi láàrù ìrẹ́ muhammad bá lọ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ yòdìlú kan sẹ́bí nílá wọ́n á sọ ẹnu kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ bá ní o wọ́n á sọ ẹnu kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ bá sọ ẹni tá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe ni ó evidence inú ẹ̀sìn islam evidence oníkiri ọlọ́wọ́ bá sọ kí lànà bí sọ evidence yìí kódà kó ṣe pé wọ́n nìkan lórí ra rẹ̀ dúró tì ìkan lára àwọn àfáìsì ó ń sọ ó ní in tí wọ́n ń pè ní aljamaa àpapọ̀ èèyàn ó ní máa wà fàkàlhàk orí tó bá ń bẹ ní ìbámu pẹ̀lú olórí wọ́n lọ́kún tàwà àdák kọ́nà kó ṣe kó wà nìkan lórí rẹ̀ <coughs> ṣùgbọ́n ká ní ẹ torí pé mi nìkan ni mi ìfẹ́ nìkan torí ẹ̀ olèmi náà fi ń tẹ̀ láwọn èèyàn ṣe tán ń ṣe kán má bàa rí tèmi sọ kán má bàa sọ mí lẹ́nu èyí ò kí ń ṣe evidence níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala agbọ́rọ̀ dúó déédéé <coughs> kátẹ̀lé ìlànà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní alamtẹ́kùn ayati ṣe bí àwọn òfin ní ọlọ́run ọba àwọn ayé mi ọlọ́wọ́ bá tutla aleikum anabi ń ka fún yín bẹ́ẹ̀ ni àwọn àfẹ́ẹ̀sì ń ka fún yín fọkúntùn bí àtùkàzìbò mi ṣùgbọ́n pé irọ́ ẹ̀ ń fi àṣà yín gbádàmù ẹ̀ ń fi òfin àgbélẹ̀rọ yín ẹ̀ fi ń gbádàmù ẹni kò ń sọ lọ́wọ́ ló sọ ọ́ قالوا ربنا wọ́n máa ní ìdí ọlọ́wọ́ bá wà ó galabat alina ṣe kọwa tuna orí ibú wa òun ló mú wa dáru òun ló jẹ gàba lórí wa ìgbádùn ayé tá káàkiri owó tá ń wá káàkiri ipò tá ń wá káàkiri galabatna galabat alina ṣe orí bú wa òun ni tó jẹ gàba lórí wa wọ́n kúnna kọ́mọ̀dọ̀ lè bẹ́ẹ̀ ni gbà tí a ń bẹ láyé asọ̀nù ní àmàna ní rọ̀bánà ìrẹ́ ọlọ́wọ́ bá wá o asirijina minha yawakuru nuna yìí fa'in rọ́jìnà ta àti kúrò nuna yìí tá a wá tún padà sínú ẹ̀ṣẹ̀ tá a ṣe láyé tó bá dá wa padà sáyé tá tún wá padà sínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn fa iná vọ́límùn alábòsí èèyàn ni wọ́n ń gbà a ti kẹ́kọ̀ọ́ ń sìn ìrọ̀ ọlọ́wọ́n bá dá wa padà sáyé yọwọ́ kúrò nínú ká lọ ṣe iṣẹ́ dáadáa tá wọ àyà yìí pẹ̀lú ayata kasẹ́yìn tí ọlọ́mọba subhana wa ta'ala ni hata ìdá jẹ́ àhàdá umul mawuj ìgbà tí ikú bá déwá bá ẹnì kọ̀ọ̀kan wọn kọ́lá rọ́bì yóò ní ìrì ọlọ́mọba òhìrìjì òyìn ẹ̀dá mi padà sáyé ẹmọ́jẹ́ ń kú láàlì àmàlù sọ́ọ̀lì hàn fíìmà tàràtù ah ó ti wá yé mi ìsìnkú yẹ kí n ṣe dáadáa ọlọ́mọba ní kálà kò sí tó jọ ọmọ o ti ń pọ́ka kú o ti ń bọ̀ wá báwọ̀ ọlọ́mọba iná akẹ́lìmọ̀tún wọ́ ka ìwà ọ̀rọ̀ ẹnu lásán ni ó kàn sọ ni wọ́mín wàrà ìhìn bárùsákùn ìláyọ̀ yọ̀bọ̀ àṣù ni ó ti máa ra àwọn sáyẹ́nsì ni ó ti máa ra àwọn sáyẹ́nsì in tí ó wà ní ẹ̀mí rẹ̀ nígbà ẹ̀ ò ní pé kí ni kọ́lọ́wọ́ ọba kó mọ́ pa òun kọ́lọ́wọ́ ọba jẹ́ kí òun padà kó fún òun lẹ́mí gúngùn sí kó ń lè ṣiṣẹ́ dáadáa nǹkan ti clear sóhun nísìn nǹkan ti clear sóhun ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní kò sí tó jọ a fún ẹlẹ́mí gúngùn àti àlàáfíà ara ó lò fifty years ó lò sixty years ó lò seventy years ó lò eighty years ó lò ó láyé kò wá wúlò fún ẹ ó mọ̀ pé ẹ kó sin lọ́hùn gbogbo àsìkò yẹn látìgbà tí o ti bàlágà tẹ́sí ti di nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn lé ẹ lórí bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló wà ń gbà wọn ọlọ́mọba subhanahu wa ta'ala wá fún ẹ ní forty five years kún ó lò sixty years láyé forty five years tó lò tí ọlọ́wọ́ bá fi ṣe ẹ̀sìn tó fi làábọ̀ ẹ lọ́rùn o wá rí nkankan gidi ṣe o rí ilé ayé o rí lò bó ṣe yẹ kó lò o pìpì ààrẹ fún àkìyàmọ̀ rẹ̀ ìgbà tó wá kú bí ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì tó ṣe pé ó pàdé ọlọ́wọ́ ọba ó wá sọ pé rọ́bìrì ṣe orin ni ìrí ọlọ́wọ́ ọba ẹ̀dá mi padà sáyé ẹmọ́dé ń kú láàlì àmàlù sọ́ọ̀lì hàn fi mà tàràkùtù kí n lọ ṣe dáadáa níbi ìṣẹ̀mí mi ọlọ́mọba subhanahu wa ta'ala oníkàlá kò sí tó jọ eléyìí ni kẹlmatun huwa qailuha innaha kẹlmatun huwa qailuha gbólóhùn tó ń sọ jáde lẹ́nu lásán ni wa min wara'ihim barzakhun ila yawmi yub'athun gàgá tí ń àtàwọn tó ń bẹ láyé kó lè mọ́ wọn náà kò lè darapọ̀ máwọn tó ń bẹ láyé ó ti lo àsìkò títí ẹ so ló jẹ́ pé a gbọ́dọ̀ waste àsìkò wa láyé kátàmọ́ ṣe òfò láyé bí látara pé kí ni ẹ̀mí tí ọlọ́mọ bá fún wa ìṣẹ̀mí tí ọlọ́mọ bá fún wa alòlòkulò eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ni gẹ́gẹ́ bí nǹkan tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó mẹ́ sọ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní qad a'azara qad a'azara allah ọlọ́run ọba ó ti fún lókùn tó ó ti excuse tó ẹni tó ṣe rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala àmàràhù ó fún ní ẹ̀mí gúngún hátà bálàgà 16 sana tètò ọmọ 60 years ní ọlọ́wọ́n bá ti excuse ẹ̀ tó so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ farabalẹ̀ ká mọ́ jẹ́ kí ẹ̀tàn ayé kí ó tàn wá jẹ táwa náà bá ṣe làákàí táà ronú dáadáa 100 years ago àwọn tó ń bẹ níbẹ̀ àwọn náà dà máa eré yẹn kankan nínú àwọn tí wọ́n bí sáyé ní hundred years ago gbogbo àwa tá ń bẹnu ń sìn tá fi rí hundred years ní ìtò súnmọ́ ní kéèyàn kankan nu ìtò súnmọ́ òní kéèyàn kankan nu ká mọ́ṣẹ́kù àwọn àmì náà ni ó tún rọ́pò wa ó túmọ̀ sí pé ayé yìí nǹkan bíntínni òun ló fà tó fi jẹ́ pé ọlọ́wọ́n bá ó ń sọ ipé wà iná dára àkírátà ìṣẹ̀mí alkiyama láyé alhayawan òun gangan láyé òun gangan ìṣẹ̀mí láwùkánú àlàmú tó bá ṣe pé àwọn èèyàn mọ̀ ṣùgbọ́n ká wo kókó máa ayé tó ṣe wípé àwa tá ń bẹnu mọ́ṣáláṣí agídí la máa fi rẹ́ni tí ó lọ 100 years inú wa ni káwá wo kókó máa bí pé nǹkan tí ó máa bẹ lọ gbére ni àwọn àṣẹ ọlọ́wọ́n bá a máa fi ọwọ́ tẹ́ńbẹ́lẹ́ máa fi mú a máa fi ọpọlọ tí ò tó nǹkan a máa fi gbá dànù àwọn tó ń sọ òfin ọlọ́wọ́ bá fún wa a máa rí wọn gẹ́gẹ́ bí àwọn aláṣẹ jù gẹ́gẹ́ bí àwọn tí wọ́n dá nǹkan mọ̀ àwọn tí wọ́n lájú ṣùgbọ́n wà tá a lájú tá a dá nǹkan mọ̀ òun náà bá a ṣe lájú tó tá a dá a mọ̀ tó kò sẹ́ni tó lè garanti 100 years fúnra ẹ̀ kó mọ́ lo gbogbo àwọn oògùn gbogbo àwọn supplements oríṣiríṣi wàláhì kò lè garanti 50 years fún rẹ̀ wàláhì kò lè garanti ọdún kan fún rẹ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń lò kí làwa ní farabalẹ̀ ká tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe pé tó torí ẹ̀dá wa òun náà ní ká lè bá wa sí gbogbo àwọn nǹkan yòókù tá ṣe láyé secondary gbogbo ẹ̀ pátápátá sọlọ́run subhanahu wa ta'ala ó rọ́bọ́dá wo mọ̀ sọ pé ìrì ọlọ́mọba wo ìrì ọlọ́mọba wa wo àfíríjìnà minha ẹ̀yọ̀ wa kúrò nínú náà yìí fàyìn ọdúnà tá a bá tún padà síbi àwọn ṣẹ́ṣẹ́ yìí fa iná bọ́límù alábòsí yẹn ni wá kọ́lẹ̀kì sáwù fìhà ọlọ́run ní kò sí tó jọ ìsáwù fìhà ẹ máa bẹ nínú náà ẹ máa bẹ nínú ná ní ààyè tó jì ń bẹ ẹ máa bẹ ń bẹ wala tukallimuni ẹ má sọ nǹkan kan fún mi tó ló fi jẹ́ pé tó bá yá ní ọjọ́ yìí kọ́lọ́n ọba kó yà wá ya fìtínà ọjọ́ náà kọ́lọ́n ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tó bá yá ni yóò di pé wọ́n nílé sọ̀rọ̀ mọ́ ọlọ́mọba ní al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun ọlọ́run tó bá di ọjọ́ yìí ọlọ́wọ́ bá ní àáfi nǹkan di ẹnu wọn tí wọ́n nílé sọ̀rọ̀ mọ́ pọ̀túkà límúná àìdíhìm ọwọ́ wọn ni ó máa sọ̀rọ̀ ọlọ́run ló ní ká máa yanu sìn kí ohun kó máa jáde láti ẹnu wa ọlọ́wọ́ bá ní kápá sọ pé kí ẹsẹ̀ wa máa sọ̀rọ̀ ṣùgbọ́n kò ní kẹsẹ̀ wa máa sọ̀rọ̀ nísìn ó ní ìkápá sọ pé kí ọwọ́ wa kó máa sọ̀rọ̀ ṣùgbọ́n kò ní kó máa sọ̀rọ̀ nísìn ṣùgbọ́n tó bá ní jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́wọ́ bá ní alìyẹ́wò máa náà ala èyí ọlọ́run ní àádìí ẹnu wọn wàtúkẹ́límúná àìdí ihim limu na ni ihu máa bá wa ma wọ́tẹ̀ṣàdù àjọlògùn bí máa kà ní ẹ̀sìtìbò ẹsẹ̀ wọn ó máa jẹ́rìí takò wọ́n ẹsẹ̀ tá a fi lọ ṣe nǹkan tí ó dá ọwọ́ tá a fi mú nǹkan tí ó dá gbogbo àwọn eléyìí wọ́n máa takò wá fi nǹkan la fi ń n'i ní òun la fi wo pé kò sí àálẹ́ pìrìsẹ́ǹtì ágímẹ́ǹtì wa ẹlòmíà lòun lọ́ọ́yà ó bá di jọ́ yẹn ni kò sí tó ń jẹ́ lọ́ọ́yà bó ṣe lè kó bó ṣe lè kó mọ ẹjọ́ rò tó kò sí tó jọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni kọ́lá ti sáré fi hà ẹ máa bẹ ní jìnnàjìnnà nuna wala tukallimuni ẹ má bá mi sọ̀rọ̀ innahu kana fariqu min ibadi يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين ọlọ́run nígbà tẹ́ bẹ̀láyé àwọn kan nínú ìbájí nínú àwọn ẹrúsì ní ọlọ́run ọba yàkùlù àwọn ń sọ tí wọ́n rọ́bà náà ìrí ọlọ́run ọba wa o àmẹ́nà àwàgbọ́ ẹgbọ́ àwàgbọ́ ẹgbọ́ agbọ́ agbà tíra rẹ gbọ́ agbà àwọn màláìkà gbọ́ agbọ́jọ́ kan ìgbọ́ agbàkádàrà gbọ́ bó ṣe yẹ ká gba gbogbo àwọn nǹkan wọ̀nyí agbà wọn gbọ́ fọ́fìrì lánàá àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa tó kùrì ọlọ́wọ́ bá wa wò ṣàforíjì fún wa wàrhamna kẹwàá torí pé àwọn iṣẹ́ tó ní ká ṣe àṣù ọ̀pá ṣe bó ṣe yẹ ká ṣe wọ́n báwọn ẹni ọlọ́wọ́ bá bá ṣe rí nu wọ́n jọra wọn lójú ìtẹ́lómi ó mọ sọ pé àwa ẹni ọlọ́run àwa ẹni ọlọ́run ẹlòmí ò mọ sọsọkúsọ alóńlé ní kí ọlọ́run ọba kó paná iná já ànàmà kó pa yóò rẹ̀ kú fífí àwọn mùrídí rẹ̀ àti mùrídá wọ́n ma parọ́ ṣeú irọ́ ni in tí ó tó ló ń pè rẹ̀ wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala in tí ó tó òun ló ń pè rẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala so ló fi jẹ́ pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wàlẹ̀dínà yìtúnà má àtàwọ́kùlú bòhùn wàjílàtùn annáwòmí lárọ́bí rọ̀jùrù àwọn tó ṣe pé tán bá ń ná owó wọn tán ná dúkìá wọn ọkàn wọn ó túnmọ̀ gbọ̀n rírì torí ni àwọn padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn wa ta'ala ni wùláìkà yusari'una àwọn èèyàn táwọn páwọn ó para sọ́dọ̀ ọlọ́wọ́ bá wọn àwọn lẹ́rí tó ṣe pé yóò sáré òun náà fi ń kàìrá àti gbogbo ṣẹ́ dáadáa lẹ́mọ̀ rí wọn bẹ́ mọ́ ṣe ń ṣe lè wọ́n mọ́ ṣe lè mọ́ ṣe ń ṣe wọ́n mọ́ ṣe torí pé wọ́n mọ̀ yí táwọn rí ṣe dáadáa gbogbo pẹ̀lú eléyìí wọ́n fọwọ́sọ́yà fún nǹkan tán bá ṣe ẹ̀rú máa ń bà wọ́n ní eléyìí ni quality àwọn ẹni ọlọ́run ọba tán bá ṣiṣẹ́ kan wọ́n á wò ṣe dáadáa kátẹ̀wá àzún pé wọ́n ṣe dáadáa èrò náà kí wọ́n kí perfectly àwẹ̀ ni wọ́n gbà wọ́n gbà perfectly ìtọ́rẹ anú náà ṣe wọ́n ṣe perfectly in tí ọlọ́run ọba palẹ́sì kalẹ̀ fún àwọn tí ó wọ àlùjánnà perfectly kan wo àwẹ̀ perfectly yìí wàláhì gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sanwó ntí ọlọ́run ọba palẹ́sì kalẹ̀ fún wa ní aljanna kò sanwó ẹ̀ in fact ni sábà ń lọ síbi pé tọ́lọ́run ọba palẹ́sì kalẹ̀ fún wa ní aljanna ni a sì ń lọ jìnnà kò sanwó nǹkan tí ọlọ́run ọba fún wa níbẹ̀rẹ̀ aláyé mi à ń fojú rí náà à ń fetí gbọ́rọ̀ làákàyè wa ń bẹ à ń mí atẹ́gùn sínú gbogbo àwọn nǹkan ìtàbálíkà sanwó rẹ̀ ní wàláhì gbogbo ìrun táǹkì àwẹ̀ táǹgbà gbogbo ń tàà ń ṣe yìí ni wàláhì fún àsanwó àwọn oore tí ọlọ́wọ̀ bá ṣe fún wa rẹ̀ kí làwà ní mú oore fún kí làà níjẹ́ni tí ó yẹ pẹ̀lú ara ìwájú rẹ̀ wà ní kò sẹ́ni tó ṣe péṣẹ́ tó ń ṣe ó tó gbé wà jẹ́nà o ilé àtàzàmọ́dà Allahu bi rahmatin mi àfikọ́nà ọba kó kẹ́ kó ṣàánú ẹ̀ ló kù àwọn sàbẹ́ wá ní wàlá anta ya Rasulullah àti wọn náà èrò ojúṣe ọlọ́wọ́ ọba ó níyàwó rẹ̀ ń sọ fún pé ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ẹ tún yẹn náfìlà báyìí ni wa qad ghufira laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara àwọn ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ṣẹ̀ kéékèèké tó ti ṣe síwájú àbáwọn èyí tó jẹ́ kéékèèké tó tún mọ̀ ṣe gẹ́gẹ́ bí ìjọba ènìyàn ọlọ́run bá ló ti ṣàforíjì ẹ̀ fún ẹ kí lànà sọ anabisọ lọ́wọ́ àfàlà àkúnù abdul shakura ṣé mo tún wá ní jẹ́rú tí ó mọ̀ dúpẹ́ fọlọ́wọ́ bá ní tọ́lọ́n bá ṣe léè fún mi ṣe kí n tún rẹ̀ sí ni sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní innahu kana fariqun min ibadi àwọn kan bẹ́nu àwọn ẹrú èmi ọlọ́run ọba yaquluna ìtàwọn sọ ń gbà tán bẹ láyé ó ní rabbana èrè ọlọ́run ọba wa ò ìwọ ni ọba tó lóore ju gbogbo ẹni tí máa ṣe kẹfún ni ọlọ́wọ́ bá ní àwọn àwọn ìtàn sọrú eléyìí tẹ́yìn rí wọn tẹ́ẹjọ́ ń gbádùgbò tẹ́ẹjọ́ ń bẹnu kọ́mpáǹdì kan náà tẹ́ẹjọ́ ń bẹnu ilé ẹjọ́ ń bẹnu ìlú kan náà kí lẹ ṣe fún wọn fatakostumu sikhriya ni ẹn fún wọn ṣe ẹ̀yẹ́ ni ẹlòmí gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe pàṣẹ nínú suratul azab àti suratul nur ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni yá ayọ́ nabiyyu mo pèrè ànábì kulli azwadik sọ fáwọn ìyàwó rẹ̀ gbogbo wọn pátá kulli azwadik wa banatik àwọn ọmọbìnrin rẹ̀ sọ fún wọn wà ní sáàrin mu'minin ṣe wà záàlìkà àdínáyìn ọ̀rọ̀fìnà fàláyé ọdẹ́yìn ní tó kéré jù tó lè fi mọ̀ wọ́n pé mùsùlùmí ni wọ́n nù ṣùgbọ́n tó ṣe ní láàánú lónìí ò ní pé áyà yìí obìnrin mùsùlùmí ti gba àdànù sẹ́gbẹ́ kan kò ní borí yóò ṣirun ẹ̀lẹ̀ ni yóò ní kíni òun ṣe fashion yóò ṣirun ẹ̀lẹ̀ ni bẹ́ẹ̀ lọ́lọ́mọ bá ń sọ fún alẹ́bí muhammad sallallahu alaihi wa ipe pa gbogbo àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọbìnrin àti gbogbo ọmọbìnrin musulmi tó kù nínú àrẹ iná ní jẹ́ lábìbìnrin kan da jìlbáàbù wọn borí wọn zálìkà náà yọ̀rọ̀ fìnà in tó kéré jọ lè fi mọ̀ pé musulmi ni wọ́n lélẹ́ àlàyé táwọn èèyàn ìjọ tó bá ń bọ̀ wá sí mọ́ṣáláṣí yóò wá fi nǹkan borí kò tún ní gbogbo ṣe gbogbo gan tó bá fẹ́ kírun òun ni ó yọ jáàbù ni ó yọ nínú báàgì yóò wá fi bora tó bá kírun tán yóò yọ padà yóò tún jí sínú báàgì ṣòkòtò àti kíní ni ó wọ̀ gẹ́gẹ́ bí obìnrin bẹ́ẹ̀ ni ta bá wò ṣé ìmúra tí ọlọ́run ọba ní kọ́mọbìnrin mùsùlùmí múyìn kò ń ṣe ìròrí àfáà kan ayé al-Qur'an ni tó clear yudnina alayhinna min jalabibihinna kan dájí báàbù wọn borí wọn zalika adna an yurafna in tó kéré tó lè fi mọ̀ wọ́n nìyẹn ṣùgbọ́n lónìí ìgbà tó pẹ́ àwọn àfó oníjẹkújẹ náà pọ̀ǹta àwọn àfáà tó wípé àti ṣiṣẹ́ ó ní àwọn lára torí pé àwọn ti gbọ́ ọyé sí pé kí ni táwọn bá já àfa àwọn ò gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ mọ́ tó ipá wọn ló máa retí nǹkan táwọn kó fún wọn so torí àwọn tí wọ́n fún wọn ní nǹkan wọ́n fẹ́ máa sọ nǹkan tí ó fẹ́ wọ̀ láfiré yẹn kan tó ń ṣẹnu wátawàta láti bí ọdún mélòó kan ó lọ́mọ àfa ńlá kan lòun yóò máa tako ìjáàbù tó hàn nínú alukur'an kẹrin ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀ ò ní jọyàn lójú torí wípé kí ni ẹlòmí ń bẹ ó lè mọ̀ ń pa ẹ̀rọ ẹ̀sìn ṣùgbọ́n àdánwò ní fẹ́sìn ọlọ́wọ́ bá sọ fún àbúwá muhammad sallallahu alaihi wasallam oní wàtúlù alim naba alẹ́bí àtẹ̀yìnáwó ayatina sọ ìtàn arákùnrin ṣùgbọ́n ìmẹ̀sìn yẹn ó padà gbá dànù ó padà bọ́ kúrò lára rẹ̀ fatba'u shaitan shaitan gbámú fakadam delgawe ó dẹ̀ díẹ̀ ní anú kọlọmọba kó mọ́ sọ wánú àwọn àfáà míì ọmọlẹ́yìn shaitan ni wọ́n irinṣẹ́ èṣù ni wọ́n kí la fẹ́ ń di eléyìí ni pé obìnrin mùsùlùmí gbọ́dọ̀ múra dáadáa ni ó gbọ́dọ̀ aṣọ tí ó bo gbogbo ara rẹ̀ kò gbọ́dọ̀ wáṣọ tí ó lẹ̀ mọ́ ara rẹ̀ àṣà wípé mo ń lọ mọ́ṣáláṣí ẹ kí ẹ̀ṣẹ̀ wá múra ń gbà ẹ àṣà tó yẹ ká padà nù ní àṣà wípé kí ni mo fẹ́ kírun jẹ ìyọ jìnì báàbù mi jáde mú kíní kí wá fi bọ́ra ọ̀pọ̀lọpọ̀ ẹni tó pèrè mùsùlùmí lónìí nínú obìnrin àwọn èèyàn ń sọ́fà níbi nǹkan tá a mọ̀ sí inferiority complex ó ní pé wàá réèyàn kan tó kó sí ṣòkòtò ó máa fi pé kí ni ẹni wà superior sí ẹ ìwọ ọmọbìnrin mùsùlùmí oréyàn kan tó ṣí gbáyà lẹ̀ obìnrin kó wà superior sí ẹ obìnrin kan ṣí tán lẹ̀ obìnrin kó wà superior sí ẹ kí náà fi ń wọn superiority ẹni tí ọlọ́run bá pàtàkì ló pàtàkì ẹni tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá yẹ̀yẹ́ tó jẹ́ ní ìyẹpẹrẹ wájú ọlọ́run bá mú gangan lẹ́ni ìyẹpẹrẹ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni àwọn kan bẹ́nu àwọn ẹrú ni tó ṣe wípé àwọn ni wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó ń sọ pé rí ọlọ́wọ́ ọba ṣàforíjì fún wa kẹwàá ìwọlọ́ba tó fi dáa jù ìwọlẹ́ni tó fi dáa jù gbogbo ẹni tí ń kẹ́ni ọlọ́ọ̀bá ní fatakartumu òsìkìríyà ṣùgbọ́n ẹni tó ń fi ẹni tó múra bọ́lọ̀ bá ṣe ní kó múra tó fi ṣe ẹ̀yẹ irú èèyàn bẹ́ẹ̀ ààrẹ ló ń àfẹ́kì gẹ́gẹ́ bí ta sọ lẹ́ẹ̀kan ọlọ́run ọba subhanahu wa ta'ala ní máa sàlákà kó fi sàkà kí ló sàn dọ́mọ náà kọ́lù lámnákùn yẹn mùsùn ní wọn láàkín kírun wọ́n tó rẹ́ mọ́lù mìsíkì aláìní à ń fún wọn lóúnjẹ wọ̀kún náà na kúrò máa kọ́ ayọ́dún àwọn tó ń fọ̀rọ̀ ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ àwọn tá à ń bá ṣe nìyí nínú àyà mi ọlọ́run bá níwọ̀ ìzámọ́ rubi yìí yàtọ̀ zámọ́ zuna tí àwọn ẹni ọlọ́run àwọn tán dúró tí òfin ọlọ́run ọba tán bá gbẹ ẹgbẹ́ wọn kọjá yàtọ̀ zámọ́ zuna wọ́n máa fúnra wọn lójú pé ẹwù ẹwù ẹwàrálẹ̀ ẹwàrálẹ̀ wọ́n máa ṣẹ́jú síra wọn lẹ́ni tó ń fi ẹni tó dúó déédé tó fi ṣe ẹ̀yẹ kọ́nà ọba kó mọ́ ṣe wá lọ́mọ náà ẹlòmíì yóò di ọmọ náà látara arúṣe yìí ẹni tó múra dáadáa ẹni tó ń ṣe tí ọlọ́wọ́ bá fẹ́ ká máa rẹ́rìn àti ṣàlàyé fún wa nusra tó táwọn ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ń pa àwọn èèyàn kan tán fi àrẹ muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàábé tán fi wọ́n ṣe yẹyẹ kí ọlọ́wọ́ bá sọ ń pa wọn ọlọ́wọ́ bá ní wàhálà isa alitaw tó bá bẹ́ẹ̀ lọ lẹ́yàkúlùn wa ayatihi bèèrè lọ́rùn sọ ipé ẹ̀ ń ṣeré ẹ̀fẹ́ ṣeré ẹ̀rí nǹkan tẹ́ fi máa ṣàwàdà kul abillahi wa ayati wa rasulihi kuntum tastahzi'un ẹ̀fẹ́ ṣeré ẹ̀rí nǹkan tẹ́ máa fi ṣàwàdà ọlọ́run ọba àti òfin ọlọ́run ọba àtòjíṣẹ́ ọlọ́run ba'da imanikum ẹ ti di kèfèrí o ẹ ti di kèfèrí so jama

ó ní ẹmú wọn lẹ́ni tó ṣe wípé fi ṣe ẹ̀yẹ́ hátà ń sa okùn zikiri eléyìí ni ò jẹ́ kẹ wá rántí èmi ọlọ́run ọba wọ̀kún tún mínú tẹ̀tàkùn ẹ̀ ń fi wọ́n ṣe ẹ̀yẹ́ rẹ́rin ẹ̀ ń fi wọ́n rẹ́rin ọlọ́run ọba ní rẹ̀ kó fi òdodo wa ní òdodo kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé kó fi irọ́ wa ní irọ́ kó ṣe rọrùn fún wa láti jìnà sí وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك